Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò Emma orí. no sorry, you fi iná sórí òrùlé sùn o. Bẹ́ẹ̀ ni, ẹ má jà fi information come, wọ́n ti pass it through See, Àwọn tó jẹ́ pé àwọn kan wọ́n lò wọ́n láti pé kán ba agitation yìí jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń lu àwọn kan láti wípé kán lè ba agitation yìí kán lè bàjẹ́ mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátápátá ìwọ tó bá ti nífẹ̀ẹ́ Yorùbá tó bá mọ̀ pé agitation yìí ó jẹ́ lógún mo fẹ́ kẹ́ tètè máa bá mi ṣíà fídíò yìí kẹ́ máa like kẹ́ máa love kẹ́ dẹ̀ máa ṣíà ẹ̀ kó bá lè sakuléètì ni o kí gbogbo kí information yẹn bá lè dọ́wọ́ àwọn èèyàn ẹ ti ní gbọ́ nígboro ní ìsìn wípé Koiki Media wípé ó wà lára àwọn ọ̀dàlẹ̀ tó dalẹ̀ Sunday Igboho irọ́ ni o irọ́ irọ́ pátápátá gbáà ni àwọn tó dẹ̀ ń ṣerú nǹkan báyìí inú àgbàrá ẹ̀jẹ̀ náà máa kú sí inú àgbàrá ẹ̀jẹ̀ náà máa sùn nǹkan tó ń gbìyànjú láti ṣe ni wípé wọ́n fẹ́ dàjálẹ̀ ṣe mọ̀ pé Koiki Media is the mouthpiece of this agitation wọ́n ríṣẹ́ takotako tí Koiki Media ń ṣe èmi ò mọ Koiki Media rí omi ò rí o lẹ́yìn pé mo rí lórí Facebook àbí pé kí n wo program ẹ̀ so wọ́n try láti dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n try láti dá wàhálà lẹ̀ láàrin Koiki Media àti Sunday Igboho Chief Sunday Igboho àtàwọn agitator kan fi dàárín wa rú mo ka press release tí ọmọbìnrin kan báyìí ṣe Abímbọ́lá ọmọbìnrin olórí burúkú kan báyìí Abímbọ́lá Ọláwùmí Ọlájùmọ̀kẹ́ ó yà mí lẹ́nu gan-an ṣé torí oúnjẹ yìí náà lèèyàn ṣe máa máa wu irú àwọn ìwà báyẹn ló máa máa release irú press release báyẹn ó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin Koiki Media àti Chief Sunday Igboho because ó ti mọ̀ pé Koiki Media is one of the instruct people is the mouthpiece of this agitation òun náà ṣe fẹ́ dá wàhálà ẹ̀ sílẹ̀ òun ló jẹ́ kí n wá ta yín lólobó ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ti rí fídíò ẹ máa ṣíà ẹ̀ kó lè bàá lè pásítù sí gbogbo ọmọ Odùduwà pátápátá tó nífẹ̀ẹ́ Odùduwà dọ́kàn wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ ni o ọmọbìnrin Abímbọ́lá àbí kí ló pe Abímbọ́lá Ọláwùmí Ọlájùmọ̀kẹ́ irọ́ ló ń pa o àwọn federal government ló ń lò ó àwọn olóṣèlú ló ń lò ó ó dẹ̀ fẹ́ fi dá wàhálà alẹ́ ni ẹ bá àwọn nǹkan tó sọ ní press release yẹn pé ọjọ́ tóun tóun ṣe schedule meeting pẹ̀lú Sunday Igboho ìgbà kan káwọn tó wọn parí meeting káwọn tó débi táwọn lọ àwọn ti bá meeting àwọn nǹkan tó sọ ń bẹ̀ ó ti bẹ̀ sí fly online ó ti ṣe gbá ó ti ń ṣàwo ṣebí Koiki Media is is the pioneer uh, media outfit tó jẹ́ pé tó ń gbé agitation àti gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sunday Ìgbòho bá sọ so why why and why tó fi jẹ́ pé ẹ máa ẹran ṣe mítì kan ẹ wá ní Koiki Media ò lè gbé jáde nǹkan kan wọ́n ń lo obìnrin ni o Abímbọ́lá Ọláwùmí Ọlájùmọ̀kẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ kílẹ̀ Oòduà kó dáa ẹ máa bá wa fi àdúrà burúkú èpè burúkú ẹ máa bá wa fi ránṣẹ́ sí wọ́n lò ní o irọ́ pátápátá irọ́ funfun báláwo ni gbogbo àwọn nǹkan tó ń sọ wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ kùkù sórí lẹ́yìn torí wọ́n mọ̀ pé agitation strong wọ́n ní Koiki Media pé ó wà lára àwọn ọ̀dàlẹ̀ tó dalẹ̀ Sunday Igboho ó wà lára àwọn tó jẹ́ kí wọ́n fọ́lẹ̀ pé igbá kan àwo kan ìkòkò dúgbà bá ṣàṣùn ṣe é mọ̀pẹ́ láwọn ló yọ Koiki Media ọlọ́run ọba lókè ló kó bàbá yẹn yọ pé ó ti travel kí nǹkan yẹn kó tó ṣẹlẹ̀ wọ́n wá lọ wọ́n wá lọ ń ẹ́dìtì àwọn WhatsApp message wọ́n lọ edit àwọn whatsapp message wọ́n wá lọ post ẹ̀ wọ́n lọ fi ń ṣe press release irọ́ pátápátá gbà ní gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣerú àwọn kan báyẹn láti da struggle irú inú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́ máa sùn. ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ti ń rí post ẹ máa bá wa ṣí ẹ bá ń bá mi ṣí à torí mo èmi kí n gawó péjú ní ìgìrìpá ọkùnrin tó bára ẹ̀ lẹ́rù mi ò ń ṣe mi ò ń ṣe ẹyẹ tó ń ké lójò tí ò lè ké lẹ́rùn ọ̀rọ̀ takirára pa bá sọ òde ọ̀run ló ti wá Koiki Media kò sí nínú ẹni tó ń dìtẹ̀ mọ́ Sunday Igboho kò dẹ̀ rẹ́dì láti fa Sunday Igboho lé ọ̀tá lọ́wọ́ o is one of the strongest agitators tó strong gidi iṣẹ́ tó dẹ̀ ń ṣe òkéré ẹ má jẹ́ kéèyàn kan ba ọkùnrin yẹn jẹ́ o torí wọ́n ti mọ̀ pé iṣẹ́ tó ń ṣe pé kò kéré rárá so wọ́n ń wá ọ̀nà láti ba nǹkan jẹ́ láti da nǹkan rú ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà <laughs> àwọn agitator lásán lẹ́fọlọ́pàá lé lẹ́fi sójà lé kiri àwọn Boko Haram ẹ̀ ń pàǹpà wọn ẹ̀ káṣọ sí wọn lọ́rùn ẹ̀ fún wọn lamnesty ẹ̀ fún wọn lówó oṣù àwọn tọkàn agitate kí Nàìjà lè dáa lásán ẹ̀ ń gbógun tì wọ́n ṣó dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ àwọn pípù yìí wọ́n rí iṣẹ́ táwọ́lọ́wọ́ ṣe ní western region nu ìgbà tó fẹ́ lọ ṣe ní federal level náà mú tó yanjú Awólọ́wọ̀ MKO Abíọ́lá ń kọ́ ṣé wọ́n yanjú ẹ̀ àti gbogbo àwọn mọ̀yànmọ̀yàn tó jẹ́ Yorùbá tó jẹ́ pé ó ń ṣe dáadáa wọ́n yanjú ẹ̀ nígbà tó ti rí mọ̀ pé eh, eh, bàbá wa Awólọ́wọ̀ ó fẹ́ fún wọn ní free education ní nọ́ọ̀tì. No àwọn wá ń wò ó pé àwọn àwọn tó fi ń ṣàlùmọ́jìrì tó fi ń ṣe gbogbo ẹ̀ bàbá ẹ̀ ló fẹ́ wá là wọ́n lójú wọ́n dalẹ̀ ẹ̀ wọ́n yanjú ẹ̀ òun náà tún ti ń ṣe fún Tinubu nísìn ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Odùduwà ẹ má sùn ẹ má sùn tẹ́tẹ́rẹ́ ẹ má sàsùnàtè ẹ má sàsùnàtè mi kí n ga ọ́ pé jùmọ̀ sọ fún yín ẹ má sùn ẹ má gbà kan kó sí yín láàrin ẹ má gbà kan dá wàhálà sí yín láàrin ẹ má bá wọn gbé fake news bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbé fake news ìdá ọlọ́run máa ba gbogbo yín bẹ́ẹ̀ ni ó dọwọ́ àṣẹ tó wà lẹ́nu mi tàṣẹtàṣẹ lọ́jọ́ yọ tàṣẹtàṣẹ ni mo fi ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé fake news tẹ̀ ń parọ́ mọ́ Koiki Media ìdá ọlọ́run ó máa ba gbogbo yín pátápátá èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ má dá wọn lóhùn o wọ́n fẹ́ dá wàhálà sí wa láàrin ni o bàbá wa Chief Sunday Igboho ẹ má dá wọn lóhùn o irọ́ náà pa o gbogbo àwọn tó bá ti ń gbé negative story pé Koiki Media ó ṣe gbá ó ṣàwo irọ́ náà pa o Koiki Media ò lè gbà bọ̀dẹ̀ fún Yorùbá o ẹ̀yin náà mọ ẹni tẹ́ ẹ ní o Koiki Media kò kò lè gbà bọ̀dẹ̀ fún Yorùbá o irọ́ náà pa bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ yorùbá ẹ jẹ́ sọjí kẹ́ ronú yín kẹ́ jẹ́ kó rí yín pé ẹ̀yin ọba yorùbá yín kábíyèsí wa ẹ dìde ẹ jí gìrì aláàfin ọ̀yọ́ ẹ dìde kẹ́ jí gìrì ọọ̀ni ọ̀fífẹ́ ẹ dìde kẹ́ jí gìrì gbogbo ẹ̀yin gómìnà wa mo hàn pé ẹ̀yin gómìnà yẹn ń ṣiṣẹ́ underground àsìkò ti tó láti pé kẹ́ jáde bẹ́ẹ̀ ni torí tẹ́ bá jẹ́ kó gun ayé kó borí Sunday Ìgbòho orí yín náà bọ̀ láti èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀ orí yín náà bọ̀ láàsì àwọn tẹ́ bá ti wò wá ìjọ ẹ má bá wa like ẹ má bá wa love ẹ má bá wa share ẹ kọ́ má bá flag ẹ ọ̀rọ̀ tó wà very very important ni mò ń sọ yìí o mo ti fẹ́ lọ sùn tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò lè sun oorun yẹn torí information tí mò ń gbọ́ Koiki Media ṣe gbá Koiki Media ṣàwo irọ́ ni o èmi ò mọ Koiki Media rí o mi ò jẹ́ inú owó ẹ̀ o tọwọ́ ọwọ́ olóńgbò lolóńgbò ńlá o mi ò mi ò mi ò jẹ́ mi ò jẹ́ ní owó Koiki Media rí o ẹ má sùn ẹ̀yin ọmọ Odùduwà ẹ má sùn wọ́n ti fẹ́ kó sí wa láàrin wọ́n fẹ́ dàárín wa rú wọ́n ti ṣàgùn oríṣiríṣi ẹ má jẹ́ kí àwọn àwọn pípù yìí ẹ má jọ ń dàárín wa rú gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbé false information tẹ̀ ń parọ́ mọ́ Koiki Media inú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́ máa sùn bẹ́ẹ̀ ni tẹ̀lọ́ ń gbé tẹ̀lọ́ ń gbé edited edited eh, whatsapp message jáde inú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́ máa sùn lẹ́ máa sùn inú àgbàrá ẹ̀jẹ̀ ní gbogbo yín máa sùn pátápátá ọlọ́run dẹ̀ máa mú yín ọlọ́run máa fojú yín wọ̀n ẹ̀yin ọmọ yorùbá ẹ má sùn o ẹ má sùn o ẹ má sùn o kí yẹn lọ bẹ́ẹ̀ secondly ṣe mọ̀ pé ẹjọ́ bàbá Sunday Igboho di ọjọ́ Monday mo fẹ́ kẹ́ tó ṣíà kẹ́ ṣíà kínní ó wà very very important torí gbogbo àwọn tó lọ sí ìlú Kòtònú ní Benin Republic wọ́n ní ọkọ̀ pariwo wọn ṣe oríṣiríṣi òfin ọ̀hún yàtọ̀ sí ti bí o tẹ bá mọ̀ pé fẹ́ ran bàbá wa Sunday Ìgbòho lọ́wọ́ ẹ má lọ sí Benin Republic láti máa pariwo Benin Republic ó ń ṣe Nàìjíríà ẹ má lọ síbẹ̀ láti máa pariwo láti máa tí crowd bá ti pọ̀ jù ṣe mọ̀ pé ìkan tó jẹ́ kó postpone ẹjọ́ yẹn ó yẹ kó ṣẹjọ́ yẹn báyìí ní ọjọ́ Friday ìkan tó jẹ́ kó postpone ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni òun ló jẹ́ kó postpone ẹ̀ wọ́n pé à torí ọkàn àwọn adájọ́ yẹn gan ò balẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ lọ sí Benin Republic ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ẹ kàn post ara yín lọ́hùn wọ́n ní òfin wọn lọ́hùn ò gba pé kéèyàn wà ní court premises kó máa rìkọ́ọ̀dù fídíò kó máa kó máa rìkọ́ọ̀dù ọ́díò kó máa rìkọ́ọ̀dù fídíò ẹ jọ̀ọ́ ẹ má dojú ẹjọ́ irú ọlọ́run ti ń ṣiṣẹ́ fún wa God is at work for Sunday Igboho God is at work for Yorùbá ọlọ́run ti ń ṣiṣẹ́ fún wa ẹ jọ̀ọ́ ẹ má dojú ẹjọ́ yẹn má dojú ẹ̀rú ẹ ara àwọn danger tó wà àhẹ́dì wa rèé o ẹ má pass wrong information ẹ má jọ ń dàárín àwọn agitator rú gbogbo àwọn tó dẹ̀ ń dàárín àwọn agitator fẹ́ dàárín àwọn agitator rú ọlọ́run máa mú gbogbo yín pátápátá ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ lọ sí Benin Republic lọ́jọ́ Monday ẹ kàn post ara yín tẹ́ bá dán ẹ má gbé wa Nàìjíríà débẹ̀ ẹ wùwà ọmọ Odùduwà ọmọ Odùduwà kì í ṣe jàgídíjàgan ọmọ Odùduwà kì í wùwà kì í wùwà burúkú ọmọ Odùduwà kì í sọ̀rọ̀ àlùfàǹṣá sọ́ba ọmọ Odùduwà kì í sọ̀rọ̀ àlùfàǹṣá sàgbà ọmọ Odùduwà kì í sọ̀rọ̀ àlùfàǹṣá sí babaláwo ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo bẹ̀ yín mo bẹ̀ yín gan gidi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo fipá bẹ̀ yín mo fipá bẹ̀ yín mo fi gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá mo fi bẹ̀ yín mo fọ̀rọ̀ míyàn bẹ̀ yín mo fi ewé wẹ̀nà dòjò mo fi bẹ̀ yín mo fèṣù láàlú mo fi bẹ̀ yín mo fi ṣàngó mo fi bẹ̀ yín ẹ wùwà gidi níbẹ̀ ẹ má jẹ́ kó sọ pé àwọn ọmọ nàìjà rèé wọ́n tún ti gbé tiwọn débí àwọn ọmọ yorùbá rèé wọ́n tún ti gbé tiwọn débí yorùbá a jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé ó lágbára gidi ẹ wo gbogbo owó náà táwọn haúsá kó jẹ àti gbogbo páwà tó wà lọ́wọ́ wọn ẹ wò bálùmọ́jìrì ṣe pọ̀ nílé wọn lọ́dọ̀ wọn ẹ wò bọ́n ṣe ń pààyàn ẹ wò bọ́n ṣe ń ṣe oríṣiríṣi adẹ̀ ń sọ wípé àfẹ́ bá wọn mùjẹ̀mùjẹ̀ àfẹ́ bá wọn ṣe mọ́ ó wá di kán bá fi sójà lé wa kiri kán máa fọlọ́pàá lé wa kiri ṣó dà bẹ́ẹ̀ ṣó dà bẹ́ẹ̀ yín àgbà ṣó dà bẹ́ẹ̀ ẹ ẹ compose ẹ já ara wa tá a bá ti dé kòtònú lágbára ọlọ́run ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ ẹ subscribe subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò sùn orí.